ọ̀nà tó wà ní ìdí òfin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín mà tí àwọn èèyàn àkóbá òun ló wà ń bẹ̀ tí àwọn awakọ̀ ò bá gbọ́ràn sí traffic light ìyẹn iná tó ń darí ọkọ̀ lójú pópó. àkóbá tó wà nínú yẹn ó pọ̀ gan in fact mi tiẹ̀ lè kà á tán lákọ̀ọ́kọ́ ààrẹ náà ni ti ìjàmbá mọ́tò yẹn hmm. accident ẹlẹ́ẹ̀kejì ni pé ó máa ń setting confusion. Hmm, ìyẹn máa ń dá ìpayà tàbí kò yé mi ọ̀rọ̀ dá ètò yẹn rú pàápàá ní ibi tó bá jẹ́ ti ìkóríta mẹ́ta hmm. tí junction ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mọ́tò tó bá ń bọ̀ báyìí àti tó ń bọ̀ báyìí àti tó ń bọ̀ ní bóyá lọ́wọ́ òsì ṣe mọ̀ pé tó bá yẹ pé tì tó ń bọ̀ láti wájú nínú bá ti darí pé ó yá ìwọ ti wájú o ó yá máa bọ̀. Hmm tí kan lè wà tí ò ní sùúrù tó yẹ pé gírígírí tiẹ̀ ti wà lára ẹ̀ hmm. tó nǹkan fò sọ́nà ṣé mọ̀ pé àti tó yẹ kó lọ gan àti tó wà ní ẹ̀yìn gbogbo àpapọ̀ sójú kan ó máa dàrú ni hmm. wọ́n wá wò hmm. pé kí ló ń ṣẹlẹ̀. síbẹ̀ nǹkan tá wá ní pé kí iná yẹn gan ṣe kò ní lè ṣe mọ́ ìyẹn túmọ̀ sí wípé ó máa ń dá wàhálà sílẹ̀ ní àwọn ìkóríta mẹ́ta nítorí wípé àìgbọràn sí òfin ojú pópó ṣé wàá rí mo ti ẹ̀ rí kinní kan lórí ọ̀rọ̀ onínàdé ní ti iná torí pé àwọn èèyàn ń wù wípé iná ni tí a bá ní àwọn agbófinró ní ìdí iná yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà òun ló máa fà á tí àwọn ènìyàn fi máa ń tàpá sí òfin yẹn iná tó sọ wípé ẹ̀yin tí ẹ̀ ń lọ sí apá ọ̀tún ẹ yà báyìí ẹ̀yin tí ẹ̀ ń lọ sí apá òsì ẹ báyìí ọ̀pọ̀ ìgbà máa ń wà tó jẹ́ wípé àwọn tí wọ́n bá lọ sí apá ọ̀tún iná òkè dá wọn dúró àwọn tó bá wà ní apá òsì iná yẹn á dá wọn dúró nítorí pé ọ̀nà ibi táwọn ń lọ ọkọ̀ míì ń gbabẹ̀ bọ̀ nítorí pé ẹ ká dúpẹ́ lọ́wọ́ ìjọba àti àwọn òyìnbó gan tí wọ́n lo ìmọ̀ tẹkinọ́lọ́jì nítorí pé wọ́n ti program àwọn kìíní dé ojú àmì wípé wọ́n ti fún ní gbèdéke àkókò tó jẹ́ wípé àwọn àsìkò tí eléyìí bá ń bọ̀ eléyìí ní láti dúró ṣùgbọ́n ní àsìkò tí iná yìí bá wá darí gbogbo awakọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà àwọn awakọ̀ tó wà lẹ́yìn pátápátá wọ́n fàyọ gba apá ọ̀tún wípé kí àwọn lè bá iná yẹn lásìkò tó tan àwọ̀ ewé ìyẹn green light hmm. lásìkò tí wọ́n bá máa ní káwọn dé ibẹ̀ pé kí àwọn lọ síwájú yẹn iná yẹn ti máa ń kú tó bá ti wá tán pupa ó ti dí ọ̀nà fún àwọn èèyàn tó ní tí wọ́n tí náà yẹn ti sọ wípé ẹ̀yin ẹ má tí dúró ẹ̀yin tẹ̀ lọ sí apá ọ̀tún ṣùgbọ́n nítorí pé èèyàn kan ti kọ̀ láti lo àkókò ẹ̀ kó fi ní sùúrù kó lo iná yẹn gẹ́gẹ́ bí òyìnbó ṣe sọ wípé kó lò ó gẹ́gẹ́ bí òfin ṣe sọ wípé kí ẹni náà tẹ̀lé ẹni ọ̀hún ti padà wá bọ́ sí ohun tí ó ń dá àwọn tó kù dúró léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá nítorí náà ká tún wá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa fa ìjákulẹ̀ àti ìdádúró fún àwọn èrò míì tó ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ ká tún ti bí wò ó iná tá yẹn ó ń fún wa ní orí ọ̀fẹ́ láti lè wà ní ọ̀nà tó tọ́ lójú pópó gẹ́gẹ́ bí òwe tí mo pa tí àwọn Yorùbá máa ń sọ wípé ìlú tí kò sófin ẹ̀ṣẹ̀ ò sí òfin ni ná ó sì yẹ ká rí dájú wípé à ń tẹ̀lé ní gbogbo ìgbà